agbẹjọ́rò Fẹ́mi Fálànà ti jẹ́ kó di mímọ̀ wípé ilé-ẹjọ́ National Industrial Court kò lágbára láti gbé ìgbẹ́jọ́ kalẹ̀ lórí ọ̀rọ̀ asuu bákan náà sì tún rèé àwọn agbẹjọ́rò Nnamdi Kanu ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé Nnamdi Kanu ò jẹun fún odidi ọjọ́ méjì látàrí àìsàn léyìí tó ń bá fíra. àwọn ikọ̀ iswap ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé àwọn gan làwọn wà nídìí ìkọlù lẹ́yìn tó wáyé ní ìlú Ondo bẹ́ẹ̀ àwọn tí ń wọlé Yorùbá bọ̀ díẹ̀díẹ̀ àwọn tó jẹ́ agbésùmọ̀mí tún ṣe ìkọlù àbádì báyìí sí agbègbè ọ̀dọ̀ àwọn ọmọ ológun lẹ́yìn tó ń bẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn agbésùmọ̀mí jínigbé kan mà ti ń béèrè fún owó tó tó igba ó lé ní àádọ́ta mílíọ̀nù náírà báyìí àwọn ọlọ́pàá bíi mẹ́ta kan ni ó ti dàwátì báyìí lẹ́yìn tí àwọn ajínigbé tí wọ́n gbé ní ìpínlẹ̀ Ògùn àwọn ọmọ ilé ìwé ni wọ́n ti padà sílé wọn báyìí lẹ́yìn ìgbà tí àwọn olè kan ṣàdédé ya ilé ìwé náà tí wọ́n sì kó ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n fi ń jókòó àga kó lọ ní iléèwé náà nínú ìròyìn ilẹ̀ òkèèrè ẹni tó jẹ́ mínísítà tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè India ndọ́mà ti dájọ́ ikú fún báyìí látàrí wípé ó kó owó tó pọ̀ púpọ̀ púpọ̀ sápò nínú ìròyìn ààrẹ ìdárayá agbábọ́ọ̀lù Ronaldinho ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé agbábọ́ọ̀lù Messi nìkan kọ́ ni agbábọ́ọ̀lù lẹ́yìn tí ó mọ bọ́ọ̀lù gbá jùlọ lágbàáyé ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí ìpò youtube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ tv ẹ láìkí ẹ ẹ ṣí ẹ rẹ ẹ fèròǹgbà yín síbẹ̀ lórí ti facebook wa ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé àdébáyọ̀ lórí ti instagram ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ má gbàgbé láti pè wá fún ìpolówó ọjà ìròyìn náà rí o lẹ́kùnrẹ́rẹ́ agbẹjọ́rò Fẹ́mi Fálànà ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé ilé ẹjọ́ kan tí a mọ̀ sí National Industrial Court ni wọn ò lágbára báyìí láti gbé ìgbẹ́jọ́ kalẹ̀ wípé kí àjọ asu padà sẹ́nu iṣẹ́ o ẹni tí ń ṣe agbẹjọ́rò ọ̀hún ló sọ̀rọ̀ náà jáde ní orí iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní òní ní ìgbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó pé ẹjọ́ ọ̀hún ló yẹ kí ó kọ́ gba ilé ẹjọ́ kan tí a mọ̀ sí industrial arbitration panel kọjá náà tí a mọ̀ sí IAP ó sọ̀rọ̀ náà jáde wípé lẹ́yìn tí ẹjọ́ ń bá tó gba IAP náà kọjá ló jẹ́ wípé ilé ẹjọ́ lẹ́yìn tí a mọ̀ sí industrial court náà wá ní agbára láti gbé ìgbẹ́jọ́ kalẹ̀ o ó ṣàlàyé ọ̀rọ̀ náà síwájú sí wípé àkọ́kọ́ rèé tó jẹ́ wípé àwọn yóò rí irú ìgbẹ́jọ́ bẹ́ẹ̀ lẹ́yìn tí yóò ní gba iwájú IAP kọjá ṣùgbọ́n tí yóò lọ sí industrial court lẹ́sẹ̀kẹsẹ̀ fún ìgbẹ́jọ́ ó pé àmọ́ ìgbésẹ̀ léyìí tí adájọ́ léyìí tó ń bẹ ní ilé ẹjọ́ náà gbé ohun gan ni ìgbésẹ̀ tó tọ́ láti rí i pé ó sọ fún àjọ aslu láti padà sí ẹnu iṣẹ́ ó ní pé lọ́wọ́ kan náà àwọn náà yóò gbé ìgbésẹ̀ léyìí tó tọ́ láti rí i pé àwọn náà lọ sí ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn lórí ọ̀rọ̀ náà o àwọn agbẹjọ́rò nnamdi kanu ìyẹn ifeanyi ejiafọ ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé ẹni tí ń ṣe nnamdi kanu ọ̀hún ni kò lè jẹun báyìí fún dídí ọjọ́ méjì látàrí wàhálà tó ń di àìsàn lẹ́yìn tó ń bá fíra a gbọ́ wípé ẹni tí ń ṣe adarí fún ikọ̀ àjàjà fún ẹ̀tọ́ ọmọnìyàn tó ń ti àjàjà gbéra fún òmìnira ilẹ̀ ìyẹn nnamdi kanu ló wípé lọ́wọ́lọ́wọ́ báyìí a wípé kò lè jẹun látàrí àìsàn léyìí tó ń ba fínra tá a mọ̀ sí gastrointestinal disorder àgbọ́ wípé àìsàn náà ló ti ń mú ìfun rẹ̀ lábàdì o ẹni tí ń ṣe agbẹjọ́rò náà sọ̀rọ̀ wípé àjọ DSS ọ̀hún ti kọ̀ láti gbà kí ẹni tí ń ṣe Nnamdi Kanu ọ̀hún lògùn rẹ̀ léyìí tó tọ́ àti èyí tó yẹ wọ́n tẹ̀wájú pé ní àná nígbà tí àwọn ṣàdédé lọ sí ọ̀dọ̀ rẹ̀ táwọn láǹfààní láti bá sọ̀rọ̀ lọ́jọ́ pé àwọn rí wípé Nnamdi Kanu ọ̀hún níjọ́ pé àìsàn náà ó ti gbòdì lára rẹ̀ wọ́n pe lọ́wọ́lọ́wọ́ báyìí ní kò pé Nnamdi Kanu ọ̀hún náà láǹfààní láti rí dókítà rẹ̀ bí ilé ẹjọ́ ti ṣe pàṣẹ rẹ̀ tẹ́lẹ̀ rí wọ́n pe lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn mọ̀ wípé àjọ DSS ò lágbára bẹ́ẹ̀ sì rí wọn kò sì tún ní àwọn ohun tó yẹ pé ẹni tí ń ṣe Nnamdi Kanu ọ̀hún yóò lò láti rí pé ó kojú àìsàn náà wọ́n pé àwọn mọ̀ wípé ìgbésẹ̀ lẹ́yìn tí àjọ DSS ń gbé jẹ́ wípé ó wù wọ́n láti rí wípé wọ́n gba ẹ̀mí ẹni tí ń ṣe Nnamdi Kanu náà rí o wọ́n wà tẹ̀wájú ní ọ̀dẹ́ ètò wọn fi sí wípé àwọn mọ̀ pé àjọ DSS ń ti jọba àpapọ̀ nílẹ̀ yìí ń bẹ̀rù lórí ohun tí yóò ní ṣe pẹ̀lú ìgbẹ́jọ́ èyí tí yóò jáde ní ilé ẹjọ́ wọn pé àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn yóò rí ohunkóhun ò ṣe Nnamdi Kanu bẹ́ẹ̀ sì rèé àwọn yóò rí ìgbẹ́jọ́ lè tó yẹ gan ló jáde lẹ́yìn táwọn bá lọ kojú ti sọ̀rọ̀ síta báyìí wípé àwọn gan làwọn wà ń di òwò tó òfin kí o wọ́n pé àwọn gan ni àwọn ṣe ìkọlù sí ìpínlẹ̀ Ondo ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ kan ṣẹ̀ o àwọn iswap náà ló fọ̀ náà léde ní àná gangan ní ìgbà tí wọ́n sọ̀rọ̀ wípé àwọn làwọn ṣe ìkọlù síbi tí a mọ̀ sí ìpèlè ní ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ wọ́n pé tẹ́ ẹ̀ bá gbàgbé àwọn iswap ọ̀hún ni wọ́n ṣàdédé ṣe ìkọlù sí ọkọ̀ kan lẹ́yìn tí ó ń kọjá lọ ní ìpínlẹ̀ Ondo tó jẹ́ ọkọ̀ àwọn ọlọ́pàá o a gbọ́ wípé àjọ iswap náà lọ́fọ̀ náà léde wípé àwọn ọmọ làwọn wà nídìí náà tó òfin kí o wọ́n pé àwọn ọmọ làwọn ṣe ìkọlù náà sí agbè tí a mọ̀ sí ìpèlè ní ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo wọ́n sọ̀rọ̀ náà síwájú sí wípé àwọn làwọn ṣàdédé rí ọkọ̀ àwọn ọlọ́pàá lẹ́yìn tí ó gbé ìbọn léyìí tó dúró digbí síwájú wọn pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ṣe ìkọlù sí ọkọ̀ náà tó sì jẹ́ wípé inú àwọn dùn púpọ̀ púpọ̀ wọ́n tẹ̀síwájú ní ọ̀rọ̀ léyìí tí wọ́n fi léde wípé lọ́wọ́lọ́wọ́ báyìí bí àwọn ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ò lè sọ bóyá nǹkan kan ṣẹlẹ̀ sẹ́nìsẹ́nì kan àbí ẹlòmíì àgbọ́ nínú ìròyìn léyìí tó wà lóde báyìí wípé ó ṣeé ṣe kí àwọn agbésùnmọ̀mí yìí ti wọlé Yorùbá wá láti wá da àwọn ọmọ Yorùbá láàmú àwọn tó jẹ́ agbésùnmọ̀mí tún ti ṣe ìkọlù àbádì báyìí sí ẹnu ìlérò lẹ́yìn tó jẹ́ pé àwọn ọmọ ológun ń dúró sí báyìí tí wọ́n sì ti pa ọmọ ológun méjì níbẹ̀ o àgbọ́ wípé àwọn ẹgbẹ́ iswap lẹ́yìn tó jẹ́ wípé wọ́n ti ṣe ìkọlù báyìí sí ìpínlẹ̀ borno ní agbò kan tó jẹ́ ìlú ológun tẹ́lẹ̀ rí ìyẹn bugatai àgbọ́ wípé ìlú bugatai ọ̀hún ni wọ́n ṣe ìkọlù sílẹ̀ tó ń bẹ ní ìjọba ìbílẹ̀ biu ní ìpínlẹ̀ borno ìròyìn náà wọ́n wá léde báyìí wípé ìlú ọ̀hún ni ó jẹ́ ìlú adarí tẹ́lẹ̀ rí fún ikọ̀ ọmọ ológun lórílẹ̀‐èdè wa nàìjíríà tó sì tún jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ìyẹn yusuf buratai àgbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí wípé àwọn tí ó jẹ́ ikọ̀ iswap ọ̀hún ni wọ́n ṣe ìkọlù sí ibi tó yẹ pé àwọn ọmọ ológun ọ̀hún wà tí wọ́n sì ń dúró sí o wọ́n pé wàhálà ọ̀hún ló wáyé ní èrè gangan tó jẹ́ pé wọ́n ti padà pa àwọn ọmọ wọ́n pe lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọmọ ológun ọ̀hún ti bọ́ta wípé àwọn àwọn tó jẹ́ ikọ̀ náà ti bọ́ta wípé àwọn gan làwọn wà ń di òun náà tó òfin ké tí àwọn sì tún pa àwọn ọmọ ológun bíi méjì nínú ìkọlù náà o. àwọn agbésùmọ̀mí jínigbé kan mà ti ń béèrè fún owó tó tó igba ó lé ní àádọ́ta mílíọ̀nù náírà o àgbọ́ wípé àwọn agbésùmọ̀mí kan léyìí tẹ́ pé wọ́n jí àwọn èèyàn léyìí tó tó bíi mẹ́tàlélógójì gbé ní agbè tí a mọ̀ sí bákíyáwá ní ìjọba ìbílẹ̀ bàtàdàráwá ní ìpínlẹ̀ katsina ìjọba ìgbọ́mà ti ń béèrè fún owó tó tó igba ó lé ní àádọ́ta mílíọ̀nù náírà lọ́wọ́ àwọn ará ìlú kí wọ́n tó lè fi àwọn èèyàn léyìí tí wọ́n jí gbé sílẹ̀ o a gbọ́ wípé àwọn tó jẹ́ ará ìlú ọ̀hún ni wọ́n sọ̀rọ̀ náà jáde wípé àwọn agbésùnmọ̀mí ọ̀hún ti padà pé àwọn kódà wọ́n sọ̀rọ̀ náà wípé wọ́n pe àwọn ní dédé aago méje ìrọ̀lẹ́ wípé kí àwọn tètè lọ wá owó léè tó tó owó wá kí àwọn lè fi àwọn léè tẹ́ pé àwọn jígbé náà sílẹ̀ o wọ́n pe ní dédé àkókò tí àwọn agbésùnmọ̀mí ọ̀hún yawọ̀ ìlú náà ní aago méje ní ọgbà tó ń yawọ̀ ibẹ̀ tó jẹ́ pé wọ́n padà pa èèyàn mẹ́rin péré wọ́n pe ní àkókò náà ní àwọn tó pe àwọn ọmọ ọlọ́pàá ìyẹn àwọn iléeṣẹ́ ọlọ́pàá ṣùgbọ́n lẹ́yìn rẹ̀yìn àwọn wípé àwọn ọlọ́pàá ọ̀hún padà sá ní ìgbà tí wàhálà àwọn agbésùmọ̀mí ọ̀hún pọ̀ ju ẹ̀mí tiwọn lọ wọ́n pe lẹ́yìn rẹ̀ yìí níṣẹ́ ni àwọn agbésùmọ̀mí ọ̀hún níjọ́ tí wọ́n yàwọ̀ bẹ̀ tún yàwọ̀ àwọn ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù tí wọ́n sì tún kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ ní ibẹ̀ àgbọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí wípé àwọn nìkan lè tọ́jú ọkọ̀ ẹ̀ ń jẹ́ Yusuf nọ́ra náà ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àwọn ẹbí òun bíi mẹ́rin kan lọ́mà ti kó lọ nínú wàhálà náà àwọn ọlọ́pàá bíi mẹ́ta kan ló ti dàwátì báyìí lẹ́yìn tí àwọn ajínigbé ti jí wọn gbé ní ìpínlẹ̀ Ògùn a gbọ́ wípé àwọn ọlọ́pàá bíi mẹ́ta kan báyìí ló jẹ́ wípé wọ́n padà ti di àwátì ní ojúmọmọ ní ìpínlẹ̀ Ògùn lẹ́yìn tí wọ́n wá láti wá ṣiṣẹ́ ìwádìí a gbọ́ wípé àwọn ọlọ́pàá ọ̀hún ni wọ́n pàṣẹ àdé di àwátì o ní ọjọ́ Thursday ní agbèwá àsinmi ní ìjọba ìbílẹ̀ Ewékòrò ní ìpínlẹ̀ Ògùn àgbọ́ nínú ìwé ètò léde wípé àwọn ọlọ́pàá àwọn gan ni wọ́n wá láti zone two ní oníkan ní ìpínlẹ̀ Èkó láti wá fún iṣẹ́ ìwádìí ní ìpínlẹ̀ Ògùn ṣùgbọ́n lẹ́yìn rẹ̀yìn tí wọ́n padà jí wọn gbé àgbọ́ nínú ilé tó wà lóde báyìí wípé àgbẹ̀ wá àsinmi gan ni wàhálà ọ̀hún ti ṣẹ̀ tó ti jẹ́ pé ibẹ̀ gan ni àwọn ọlọ́pàá ọ̀hún ti fẹ́ lọ ṣe iṣẹ́ lè pé wọ́n gbé lè tí wọ́n jí gbé náà ìyẹn ní ìǹpẹ́tọ̀ ọ̀làdìpọ̀ ọ̀làyẹmí léde pé wọ́n jí gbé ní dédé aago méjì ààbọ̀ alẹ́ ìròyìn wa ṣàlàyé báyìí wípé àwọn ọlọ́pàá méjì míì lè tí ìǹpẹ́tọ̀ ọ̀làdìpọ̀ ọ̀làyẹmí ọ̀hún léwájú fún ìyẹn bíi méjì ló wípé lọ́kọ̀ọ̀kan náà wọn ò rí àwọn náà mọ́ ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn Abímbọ́lá Oyèyẹmí ti ìpínlẹ̀ Ògùn bí náà ti bá a sọ̀rọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti kó àwọn èèyàn síta tó ń ta àwọn ọlọ́pàá láti rí pé àwọn gbìyànjú láti rí àwọn ọlọ́pàá náà ó pé ọlọ́pàá ẹ̀kan ṣoṣo pẹ̀lú àwọn èèyàn míì ni wọ́n jí gbé pé ọlọ́pàá ọ̀hún kò ju ẹyọ náà lọ. àwọn tí ó jẹ́ jàǹdùkú kan mà ti ya ilé ìwé kan báyìí níbi tí wọ́n ti jí ọ̀pọ̀lọpọ̀ ohun èlò lẹ́yìn tí àwọn ọmọ iléèwé ọ̀hún lò àgbọ́ wípé àwọn ará ìlú kan tí a mọ̀ sí alágùntàn ní ìjọba ìbílẹ̀ Ewéko ti pariwo síta báyìí ní ìpínlẹ̀ Ògùn wípé àwọn tí ó jẹ́ jàǹdùkú kan ti ya wọ iléèwé kan tí a mọ̀ sí Baptist Day School níbi tí wọ́n ti jí ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ a wípé ọ̀wọ́ alẹ́ ní ọjọ́ ajé náà ni wọ́n wọbẹ̀ tí wọ́n sì jí ọ̀pọ̀lọpọ̀ ohun ìní lè ti iléèwé ọ̀hún ni a gbọ́ wípé àwọn ohun tó ń jí gbé òun náà ni àga ìjókòó tábìlì tóun ti àwọn nǹkan bíi aago àti ìwé míì tí àwọn olùkọ́ ń lò láti lò níbẹ̀ o a gbọ́ wípé ibi tí iléèwé ọ̀hún wà ló ń bẹ láàrin elébùté mẹ́ta tòun ti alágùntàn àgbọ́ nínú ilé tó wà lóde báyìí wípé wàhálà òun ló ṣẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ta gbọ́ wípé ilé ìwé ọ̀hún ló jẹ́ wípé yàrá ìkẹ́kọ̀ọ́ bíi mẹ́ta kan lẹ́yìn tí iléeṣẹ́ Dangote kan ṣe kọ́ fún wọn ló jẹ́ wípé wọ́n padà ṣe ìkọlù náà sí lọ́wọ́ kan náà báyìí ẹni tí ń ṣe olùkọ́ kan ní iléèwé náà ìyẹn Adéyẹmọ padà sọ̀rọ̀ wípé ó yà òun lẹ́nu gidi gan ni lẹ́yìn ìgbà tí òun gbọ́ wípé àwọn àtìláàbí ọ̀hún ti padà yàwọ̀ agbègbè náà a gbọ́ wípé ilé ilé iṣẹ́ kan tí a mọ̀ sí lafaji àwọn gan ni wọ́n padà kọ́ yàrá ìkẹ́kọ̀ọ́ mẹ́ta náà fún àwọn akẹ́kọ̀ọ́ tó sì kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan amáyédẹrùn síbẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ náà o àgbàgbé lọ́wọ́lọ́wọ́ kan náà àwọn tí ó jẹ́ olè ọ̀hún tó padà yá ọbẹ̀ tí wọ́n sì ti kó àwọn ọmọ ọ̀hún ní nǹkan lọ ẹni tí ń ṣe àdarí fún àgbẹ̀ náà ìyẹn Abdulwaheed Onígbìndé ti bá a sọ̀rọ̀ síta báyìí wípé àtòun àtàwọn baálẹ̀ alágùntàn ni àwọn yóò jọ jókòó papọ̀ ṣe ìpàdé tí àwọn yóò sì lọ sọ fún iléeṣẹ́ náà ohun tó ṣẹlẹ̀ kí àwọn lọ sí ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá o ẹ ti ṣe àpèjọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn Abímbọ́lá Oyèyẹmí sọ pé wọn ò ninety two point thirty nine dollars àgbọ́ nínú ìwé ilé tó wà lóde báyìí pé mínísítà kan tí a mọ̀ sí Sun Lejun torílẹ̀-èdè India ló jẹ́ wípé wọ́n ti padà dájọ́ ikú fún báyìí ní èmi gangan lẹ́yìn ìgbà tó jẹ́ wípé ó jẹ́ ẹni tẹ́ pé ó gba owó rìbá lè tó tó ninety two point thirty nine million dollars ròyìn ṣàlàyé pé mínísítà ọ̀hún ló jẹ́ wípé ó gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ àwọn èèyàn ní déédéé àkókò lẹ́yìn tó fi wà nípò àgbọ́ wípé láàrin ọdún two thousand and one sí twenty twenty léyìí tó fi wà nípò ó ti kó tó tó six hundred and forty six million yuan sápò léyìí tó jẹ́ ninety two point ninety nine million dollars sọ́wọ́ àpò rẹ̀ o àgbọ̀ pé ilé ẹjọ́ ọ̀hún ni wọ́n wá padà gba gbogbo ohun ìní rẹ̀ láti ilé mọ́tò pẹ̀lú àwòrán ọ̀hún sápò ìjọba o àgbẹ̀gbẹ̀ lẹ́yìn rẹ̀ yìí wọ́n padà dájọ́ ikú fún un wípé tó bá tún yá ó ṣeé ṣe kó padà lọ sí ẹ̀wọ̀n gbére. nínú ìròyìn ààrẹ ìdárayá agbábọ́ọ̀lù ìyẹn Ronaldinho ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé òun ò fọwọ́ sí wípé Messi nìkan dondo ni agbábọ́ọ̀lù lè tó pèrèdé jùlọ nílẹ̀ àgbáyé ó ṣàlàyé ọ̀rọ̀ náà wípé òun ò tilẹ̀ fọwọ́ sí báyìí látàrí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù ló wà lóde tí àwọn náà takùn gbọ̀n jùlọ àgbọ́ wípé agbábọ́ọ̀lù Messi ọ̀hún ló jẹ́ pé ó ṣe dáadáa nídèédé fún orílẹ̀-èdè Argentina tòun ti Bacau agbábọ́ọ̀lù náà ló jẹ́ wípé láàrin ọdún mọ́kànlélógún tó fi gbá bọ́ọ̀lù fún ikọ̀ Bacau ló jẹ́ wípé ó takùngbọ̀n dáadáa lọ́wọ́ kan náà gbọ́ wípé agbábọ́ọ̀lù ọ̀hún ló pọ̀ gbọ́dọ̀ gba àmì ẹ̀yẹ léyìí tó tó bíi márùndínlógójì fún ikọ̀ Bacau àgbá nínú ìròyìn wípé kódà ní ẹ̀ẹ̀méje gan ló tún gba àmì ẹ̀yẹ ti Ballon d'Or fún orílẹ̀-èdè rẹ̀ àgbọ́pọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí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 bákan náà lórí instagram ẹ̀ tẹ́ pẹ̀lú ìmọ̀ underscore twenty two ẹ mú gbàgbé láti pè wá fún ìpolówó ọjà ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n kókó èyí tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. agbẹjọ́rò Fẹ́mi Fálànà ti jẹ́ kó di mímọ̀ wípé ilé ẹjọ́ tí a mọ̀ sí National Industrial Court ò lágbára bẹ́ẹ̀ wọn ò lẹ́tọ̀ọ́ láti gbé ìgbẹ́jọ́ kalẹ̀ lórí àjọ asuu àwọn agbẹjọ́rò Nnamdi Kanu ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé Nnamdi Kanu ò jẹun fún ìdí ọjọ́ méjì látàrí wàhálà ìlera léyìí tó ń kojú lọ́wọ́lọ́wọ́ bákan náà sì tún rèé àwọn ikọ̀ ẹṣin ìkọkù iswap ni wọ́n ti sọ̀rọ̀ síta báyìí wípé àwọn gan làwọn wà nídòwò tó òfin ké tí àwọn fi ṣe ìkọlù ní ìpínlẹ̀ Ondo nínú ìròyìn ilẹ̀ òkèrè àwọn afọ̀yín wípé mísítà kan tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè India nọ́mà ti wọ́n sí ẹ̀wọ̀n gbére báyìí kódà pẹ̀lú ikú lọ́wọ́ wípé látàrí bí ó ṣe lè gbowó rìbá léyìí tó tó ninety two point thirty nine million dollars àtúmùwá fún nínú ìròyìn ààrẹ ìdárayá wípé agbábọ́ọ̀lù Ronaldinho sọ pé òun ò tí ì gbà báyìí wípé agbábọ́ọ̀lù Messi gan ló kéré jùlọ ní gbogbo àgbáyé kò ní jù bá lọ fún ti ìròyìn àgbáyé èyí tá a mú wá fún yín ẹ má mú fún yín Sọ́ni Sodiq Abiodun náà lórúkọ tèmi títí gbà míì tá a tún máa fi tó ń tọ́ ẹ̀ ìròyìn.